ẹ wo kọ̀ǹpútà ọkùnrin tí wọ́n fi sí kọ̀ǹpútà two fifty six ni two fifty six ló dùn fa ṣùgbọ́n ilé ni mo ti wá ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ mo wá fúnra mi ni mo ra ìwé àti pẹ́ńsù mo ń kọ́ nǹkan bọ́. ọdẹ ṣíṣe nípa iṣẹ́ pé ká máa ṣe nǹkan ìṣẹ̀ṣe wa ìlú Òṣogbo náà ló wà nítorí pé wọ́n ní pé ìṣẹ̀ṣe ni ká máa ṣe àwọn Yorùbá tó pọ̀ tó sọ pé ká máa ṣe ṣẹ̀ṣe wọn ò sì sọ rárá o nítorí pé nǹkan tí àwọn bàbá bàbá wa tí wọ́n ṣe lélẹ̀ tí ìlú fi ń tùbà tó fi ń tùṣẹ̀ àmọ́ níṣe ni ayé wá di ayé ọ̀làjú táwọn á mú gbogbo rẹ̀ ká sọ wípé kò dára tó kódà a máa sọ wípé ẹni tí ó kàwé onídọ̀tí òun ló ṣẹ̀ṣẹ̀ ṣe àmọ́ kò rí bẹ́ẹ̀ nítorí àti rí ìgbésí ayé bàbá wa Ifáyẹmí ọ̀ṣúndàbọ̀nì ẹ̀lẹ́bù ìbọn wọ́n jẹ́ kó yé wa wípé àwọn ṣiṣẹ́ ìṣẹ̀ṣe wọ́n là níbẹ̀ nítorí pé ifá mú wọn là wọ́n ṣiṣẹ́ ìṣẹ̀ṣe wọ́n dẹni tó lọ sí òkè òkun wọ́n kọ́ ọmọdé wọ́n kọ́ àgbà àwọn èèyàn ń kọ́ iṣẹ́ ifá yìí wọ́n wá mú ọ̀tún wọ́n á jẹ́ ká máa sọ wípé ifá dọ̀tun láti wọn ẹ láti wá bàbá ní ìfọ̀rọ̀jọ́ létí wọn kan tàbí méjì nítorí wọ́n sọ pé tí ọmọdé bá ní ìrírí kò ní ìrírí tó àgbà àgbà náà ló mọ ibi tí ìrírí máa ń dé tó máa fi òye àti ìmọ̀ tó máa fi kọ́ wa bàbá ẹ káàbọ̀ lónìí. ẹ kú kalẹ̀ o ẹ kú etí gbọ́n mo kí gbogbo ojú tó ń wò wá ojú tẹ fi ń wò wá òní pọ́ etí tẹ fi ń gbọ́ wá òní ti ẹ kú àtìgbà ẹ kú láéláé ẹ kú àti ẹ kú ọjọ́ gbọ́ọ̀rọ̀ bí owó aṣọ ẹ kú kalẹ̀. bàbá mi gẹ́gẹ́ bí ọ̀sán nítorí kò sí iye òye tí ọmọdé lè ní tí ìjà lóye tí àgbàlagbà lè sìn. afẹ́ kí ni ọlọ́wà mẹ́nu bá fẹ́rẹ́fẹ́ nípa bí ẹ ṣe bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan nítorí pé afẹ́ yàgò ní láti ní àwọn ètò ìgbàlá ó ṣe rí gbọ̀ngàn láti rà. ó ṣe jẹ́ ni wípé kí n báyìí ní agboolé wa ó jẹ́ ilé ńlá tí gbogbo àwọn nǹkan ìṣẹ̀ṣe wà níbẹ̀ bàbá mi orúkọ bàbá mi ni akẹ́yìndé àkànbí ẹlẹ́bùíbọn babaláwo ni wọ́n ọ̀dọ́ ni wọ́n bàbá mi ní ìyàwó mẹ́fà ìyàwó tí wọ́n fẹ́ kẹ́yìn ìyàwó kékeré òun ni ìyá mi kí wọ́n tó bí mi wọ́n ti bí àwọn èèyàn méjì ṣùgbọ́n ẹni tí mo tẹ̀lé jẹ́ ẹ̀gbọ́n mi obìnrin ó ń ṣe àwa àlọ́ ó máa ń lọ ó máa ń bọ̀ àtúpẹ́ ó dúró àti àsìkò tó fẹ́ bí èmi ọmọ ò tètè wá nǹkan lóyún kó bàjẹ́ kọ́mọ kú oríṣiríṣi ìṣòro báyìí ni ìyá mi bá pàdé wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe egbòogi fún wọn ṣùgbọ́n egbòogi tí wọ́n ń ṣe kò ṣiṣẹ́ àtiwádìjọ́ kan ni wọ́n wá da ifá ifá wa sọ pé kí ìyá mi kó má lo egbòogi kankan mọ́ ìpè ní ọ̀ṣun kò ní kí ìyá mi lọ bọ̀ kó máa mu omi ọ̀ṣun ní ọjọ́ márùn-ún márùn-ún ọjọ́ ọ̀sẹ̀ èyí ni wọ́n mu tó fi lóyún mo fi lóyún inú oyún náà ni mo wà nígbà tí àsọtẹ́lẹ̀ wáyé pé ọmọkùnrin ni ọmọ tí ń bọ̀ yìí a sì gbókèké rẹ̀ káàkiri ayé pé babaláwo ni ìgbà tí wọ́n sì bí mi ọjọ́ kẹta tí wọ́n bá bí ọmọ ló máa ń dá ẹsẹ̀ ìtayé ibẹ̀ ni orúkọ Ifáyẹmí ó ti jáde tó bá yẹmí ló yẹfá tó bá yẹ fa yóò yẹ mí kẹrẹrẹ ni mọ̀ ìwò yọ mọ́lẹ̀ wọ́n ṣe ń pè mí ní ìfàyẹmí ọ̀ṣun dàgbònù torí pé omi ọ̀ṣun ìyá nínú tó fi lóyún àti pé nígbà tí mo wà ní èwe tí mo bá ní ibà àbí tí mo bá ní oníkan omi ọ̀ṣun yìí ni wọ́n máa ń fún mi tí mo máa ń lò wọn kì í lo oògùn fún mi èmi ò gbọ́dọ̀ lo oògùn wọ́n bá ti bu omi ọ̀ṣun wọ́n ṣàdúrà wọ́n fi oríkì rẹ̀ wọ́n fi ra mí lára wọ́n sì fún mi yá mi ó gbé mi pọ̀ tó bá fi máa tó ìṣẹ́jú márùn ara mi ti yá bí wọ́n ṣe tọ́jú mi títí tí mo fi dàgbà nìyẹn wọ́n sì ń pè ní Ọ̀ṣun dàgbò mi orin tí ìyá mi máa ń kọ fún mi nígbà kékeré ó ní mọ kàgbó mọ Ọ̀ṣun dàgbò mi ó ní mọ kàgbó mọ bí mo ṣe jẹ́ Ọ̀ṣun dàgbò àti kékeré nígbà tí mo ti wà bí ọmọ ọdún mẹ́rin ni bàbá mi ti máa ń kọ́ mi ní ẹ̀kọ́ ifá mo kẹ́kọ̀ọ́ yìí lọ́dọ̀ wọn títí ó tún wá fi mí lé ibi tí màá ti máa kọ́ ẹ̀kọ́ torí pé àgbà ti dé gbogbo ìgbà ni máa ń sọ pé àmì ìgbà tí ó yà á lè sọ pé yóò pẹ́ kó yá wọ́n á fi mí lé ẹni tó jẹ́ olúwo mi olóyè Fáníyì Àgbọ̀gbọ̀ ẹni tó jẹ́ Àgbọ̀gbọ̀ àwọn ní òkè pópó ńgbà náà níbẹ̀ ni mo ti lo ọdún mẹ́wàá àti oṣù mẹ́fà mo ti kọ́ ẹ̀kọ́ ifá ibi òkè pópó yìí ni mo ti mo ti ṣe alábàápàdé eh, pòfẹ́sọ̀ olùbáyà ní ọdún tí à ń ṣe ọdún ifá ọba òyìnbó tá à ń pè ní olùbáyà jẹ́ ìkan lára àwọn òyìnbó tó wá láti ìlú Germany ó ń ṣiṣẹ́ ní yunifásitì Ìbàdàn wá ń gbé ní Òṣogbo ó ń ṣiṣẹ́ ní extramural studies gbogbo ọdún ìbílẹ̀ a máa ń lọ síbẹ̀ wọ́n ya fọ́tò wọ́n ya àwòrán wọ́n béèrè ìbéèrè wọ́n wá síbi ọdún àìsùn nípa ọba eh, Professor Armstrong tó wà ní African Studies Director of African Studies òun náà tẹ̀lé eh, dúró ládìpọ̀ òun náà dáǹbàrí ìbáyọ̀ lẹ́gbàá náà gbogbo wọn ló wá síbi àjọ̀dún yẹn àwọn táwa jẹ́ ọmọ kéékèèké àwa náà ń súnyẹ rẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ ẹ̀gbọ́n wa tó síwájú wa ibẹ̀ ni olùbàyà ti wá tọ́ka sí ni pé Kídúró sọ fún ọmọ ìlú àjọmọ̀ ṣiṣẹ́ pọ̀ olóyè dúró ládìpọ̀ wá pé òkú sẹ́mi gbọ́ nǹkan tó yìnbọn yẹn rí nínú ìgbà wọn sọ pé kí n máa wá sí ìbárí àmọ̀jọ ṣiṣẹ́ mo ṣe darapọ̀ mọ́ wọn ní ìbárí ìbáyọ̀ tí n bá ti lọ sọ́dọ̀ ìbáyà yẹn a máa bí èrè tí òkú bá kúnlẹ̀ Yorùbá báwo ni wọ́n ṣe máa ń ṣèkọ́ òyìnbó náà máa ń kọ́ wọ́n bá fẹ́ joyè òkú báwo ló bá Hmm. bá ti ní ìtọ̀kọ́ tó fẹ́ ṣe fẹ́ ṣe lárí àjọ jókòó ọmọ abẹ́rẹ́ ìpele náà ti ń ní ọgbọ́n àti òye nínú ìṣẹ̀lẹ̀ ìwé kan tí mo máa rí kan tí pé bá múnádé pọ̀ ṣiṣẹ́ ọdún 1967 gan ni tó bí àyè náà tẹ̀lé múnádé pọ̀ tó dájọ́ káàkiri wọ́n ṣeré ìtàgé ní ọdún náà ìtàgé máa gbé láti ìlú kan dé ìlú kan àtújọ lọ ìlú èkó lọ sí Yugoslavia lọ sí Amẹ́ríkà lọ Brazil káàkiri tó ṣe di pé èmi náà ń ṣe gbàrà ọ̀tọ̀ tí mo ṣe náà kọ ìwé náà kọ orí ìṣe eré alásopọ̀ tá à ń pè ní ifá olókùn ọ̀sán dayọ̀ ìṣe ìpìlẹ̀ ayé ìkọ orin ìṣe rẹ́kọ̀dù oríṣiríṣi jẹ́ ní òṣìṣẹ́. bàbá ẹ sọ ní lẹ́ẹ̀kan nígbà tí ẹ bá wa sọ̀rọ̀ ẹ sọ nípa ifá ọba jẹ́sẹ̀ lè bá wa yọ̀nà náà pàtàkì ọjọ́ ifá ọba yìí. ifá gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní ọba kò bá sì gbọdọ̀ ní ifá fún ìlú àti fún ara rẹ̀ ifá àti àsìkò tá à ń ṣe ọdún fún ọba àtàjà Òṣogbo ni àsìkò yẹn bọ́ sí ifá àti ẹ̀ àti fáàlú ìlú kọ̀ọ̀kan ló nípa ọba náà sì gbọdọ̀ nípa. arígbìngbà tí agbójú ọ̀gá ọgọ́fẹ̀ yìí a rí pé kò ṣe pé bẹ́ẹ̀ ṣe ni ẹ̀rọ sí ilé ìwé kan pàtó tí ẹ ní àwọn ìmọ̀ yìí báwo ló ṣe rọrùn fún yín tí àti pé ṣé a ti ní àwọn ẹ̀sìn kìrìsìtẹ́nì náà nígbà yẹn àti mùsùlùmí ṣé o máa ń wí wọ́n ọmọ wo ni èyí jẹ́ nígbà yẹn. àwọn ẹ̀sìn ti fẹsẹ̀ múlẹ̀ gan-an nígbà náà ó jẹ́ pé ọdún 1955 tí wọ́n ṣe post universal primary education ó ti dàgbà hmm. wọ́n máa ń wọlé fi orúkọ àwọn ọmọ sílẹ̀ wọ́n ń lọ ságboolé kọ̀ọ̀kan wọ́n wá sí agboolé wọn èmi àti bàbá mi àrùn pàdé wọn wọ́n sọ pé bàbá ẹ jẹ́ ká forúkọ ọmọ yìí sílẹ̀ kó mọ wá sí ilé ìwé ọmọ ní àkóní lọ léèwé ifá ní ọmọ ọkọ wọn ní tó bá wá sílé ìwé láàárọ̀ tó bá di ìrọ̀lẹ́ kẹ́ ẹ máa kọ ní ifá tẹ́ bàbá ní kò ní rí báwọn mọ́ torí pé àwọn tí wọ́n lọ kò padà ìdí tèmi ò sì bá wọn lọ sí ilé nígbà ìyẹn ni ṣùgbọ́n ilé ni mo ti wá ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ mo wá fúnra mi ni mo ra ìwé àti pẹ́ńsù mo ń kọ nǹkan mọ́ mo tún wá ní àwọn ọ̀rẹ́ kan táwọn ń lọ sílé ìwé tí mo máa ń so oògùn fún wọn àtòkò ìjàkadì. kíkọ́ lè rántí nǹkan tí wọ́n kọ́ nílé ìwé. tí wọ́n ń kọ́ máa ń ràn wọ́n lọ́wọ́ ọ̀rẹ́ mi kan tá à ń pè ní Sule Raji bàbá rẹ̀ wà ní Gold Coast bàbá rẹ̀ máa ń fowó ránṣẹ́ sí Kúlè lọ sílé ìwé ṣùgbọ́n iye rẹ̀ kò kò ṣe dáadáa wọ́n máa ń bẹ̀ mí kí n bá òun ṣe oògùn kí Kúlè yé olú máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó bá kọ́ níwájú àwa fi hàn mí hmm. náà ni báyìí ni mi náà ti bẹ̀rẹ̀ sí kọ̀ọ̀kan fúnra mi òun náà ló mú ìmọ̀ràn wá bá mi jọ kankan nígbà tí wọ́n jẹ́ kí mi lọ sílé ìwé mo lè máa ṣe ètò kan tá à ń pè ní correspondence course fi ránṣẹ́ sí mi fi ránṣẹ́ sí ọ ètò yìí ni mo ṣe mo fi mọ ìlú kọ dáadáa ṣe Yorùbá ṣe English fi ránṣẹ́ sí mi fi ránṣẹ́ sí ọ mo ṣe fún ìfúgbó yìí. bàbá ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kí wọ́n bíyàn sí ìdí ìṣẹ̀ṣe ọ̀tọ̀ ni kíyàn ní ìfẹ́ ìṣẹ̀ṣe báwo ni ìfẹ́ ìṣẹ̀ṣe yìí ṣe mú nílò tó jẹ́ pé ẹ fi gbogbo ara yín ẹ fi ṣe fún dọdún mẹ́wàá àti pé yàtọ̀ sí pé ẹ kò nífẹ̀ẹ́ lásán òun ló sọ gbogbo àwọn èèyàn láti rí pé ṣèṣe yàtọ̀ sí nǹkan tó ń sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé ah babaláwo ni má súnmọ́ má súnmọ́ àwọn nǹkan tó sọ fún wa nìyí nígbà táwọn àdàgbà bọ̀ pé ẹ kò dáa láti ṣe ìṣẹ̀ṣe ǹjẹ́ kí ló fún yín ìfẹ́ yẹn láti tẹ̀síwájú. ẹ yẹsẹ mọ̀ pé àtọ̀run wá ó yàtọ̀ títa yé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń sọ fún ìyá mi tó bá rí àwọn bàbá tí mò ń tẹ̀lé àwọn bàbá tí mò ń kọ́ ọgbọ́n lọ́dọ̀ wọn wọ́n sọ pé arúgbó ni ọmọ rẹ̀ ń tẹ̀lé iṣẹ́ àgbàlagbà iṣẹ́ wọn john ní í ṣe ó máa ń sọ fún ìyá mi pé kó mú mi kúrò ó dẹ̀ máa ń sọ fún mi pé nǹkan tó wáyé tiẹ̀ wá sí nìyẹn ohun tí ìbí ohun tí ẹ̀mọ̀ fún ìlú nǹkan ti sọ pé ọmọkùnrin ní bọ̀ kan tí ó wàá ṣe ni èmi gan náà ti gbà yí pé àyànmọ́ àkọsílẹ̀ tèmi nǹkan tí mo wáyé tèmi wá ṣe ni ó sì tẹra mọ́ láti máa ṣe ìjọba bá ṣe wá lè bá wa sọ pàtàkì ifá nítorí kò yé wa dáadáa tó àti Ọ̀rúnmìlà nítorí pé ẹ ṣe àwọn ìwé kan tó ní ṣe pẹ̀lú Ọ̀rúnmìlà àti ifá olókun àsọ̀rọ̀dáyọ̀. ẹ ó tá a lè pè ní ifá ọgbọ́n ìmọ̀ ìṣẹ̀ tí ẹ tí Olódùmarè fún Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ni òjíṣẹ́ òjíṣẹ́ Olódùmarè ọgbọ́n tá a wá fi rán bí ìgbà kan fún yàn níwèé ká pé bí bíbélì tàbí koran òun là ń pè ní fa kò sí nǹkan tí fa ò fa èdè tá à ń sọ èdè yorùbá tá à ń sọ tí èèyàn bá fẹ́ mọ yorùbá sọ dáadáa inú fa ló wà tẹ́ bá fẹ́ mọ science inú fa ló wà tẹ́ bá fẹ́ mọ ìwòsàn bá a ṣe ń ṣe ìwòsàn gbogbo nǹkan ni ifá fa kò sí nǹkan tí fa ò fa ifá òun ni tá a fi rán Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ni òjíṣẹ́ wòlíì tí wọ́n rán sí wa nílẹ̀ wa nílẹ̀ jẹ́ a rí wípé àwọn kan sọ wípé àwọn òòṣà tí wọ́n wá kó nílẹ̀ káàárọ̀ òjìrì òun ni àwọn òyìnbó fi ń ṣe ọgbọ́n tí wọ́n ṣe ẹ̀rọ balloon inú aeroplane wọ́n náà náà lọ fi ṣe àwọn ìmọ̀ fáwọn mọ́tò tí à ń bàbá ǹjẹ́ ẹ̀ láyé wà ṣé àwọn òrìṣà tí wọ́n wá kó nílẹ̀ káàárọ̀ òjìrì yìí òun náà ni wọ́n fi ṣe torí òun náà ní pé ká gba ẹ̀sìn míì síbẹ̀síbẹ̀ wọ́n tún padà wá síbí láti wá dàpọ̀. ẹ oríṣiríṣi téèyàn bá ń ṣe ìwádìí tó bá ń ṣe àwárí oríṣiríṣi nǹkan yóò máa jẹyọ ọgbọ́n a máa peléke a lè sọ wípé àwọn òyìnbó ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ilẹ̀ wa tó ti wúlò fún wọn tó ti pàápàá egbòogi tí wọ́n ń ṣe gbogbo egbòogi tó bá ti ní kun iní lára òwú wọn ni wọ́n ti yọ ẹ wo kọ̀ǹpútà component tí wọ́n fi ṣe kọ̀ǹpútà two fifty six ni two fifty six lòdùfà ó ń jọra àbí ò jọra bó ṣe jẹ́ pé wọ́n ṣe gbogbo ẹ̀ nìyẹn bí yẹn bá ti ń ṣe àwárí tó ń wá ìmọ̀ yóò máa yóò máa peléke ni àbáyọrí àwọn ìmọ̀ tí wọ́n ń wá ni wọ́n ti fa àwọn nǹkan wọ̀nyí yọ àwa gan náà tá a bá sùn tẹ́tẹ́rẹ́ tá a náà bá tẹpẹ púpọ̀ àwọn nǹkan tá a ní ní àyíká wa ká máa ṣe àwárí wọn ká máa kọ̀wé nípa ẹ̀ ká máa sọ nípa ẹ̀ yóò jẹ́ kí àwa náà tó lè ká tó lè lò ká tó lókìkí ṣe. bàbá arípe ẹ tún ṣe lecturing kí ni nǹkan tó gbé lẹ́ṣọ̀n yìí jáde gan-an nítorí láti nípa débi wípé ẹ wá lẹ́ṣọ̀n ẹ lọ sí ọbáfẹ́mi awúrò yunifásitì ẹ ṣiṣẹ́ níbẹ̀ ẹ lọ sí California ẹ ṣiṣẹ́ níbẹ̀ ẹ lọ káàkiri bàbá kí ló tún mú lẹ́ṣọ̀n yìí jáde pé ẹ ń kó àwọn èèyàn. ẹ ẹ sàmì pé ìmọ̀ ìjìnlẹ̀ ní fa ìmọ̀ tó jìnlẹ̀ gbogbo téèyàn bá ń wá ìmọ̀ inú fa ni yóò San Francisco State professor ni wọ́n wá sí yunifásitì Ìbàdàn wọ́n wá lọ sí African Studies pé àwọn ń wá ẹni tó jẹ́ babaláwo tí ó mọ̀ nípa Ifá dáadáa tí àwọn lè jọ ṣiṣẹ́ pọ̀ wọ́n dárúkọ mi fún mi ó tún lọ sí eh, Art Council ó ní àwọn ń wá babaláwo ẹni tí ó mọ̀ nípa Ifá orúkọ mi náà wọ́n tún dá fún mi ìgbésí wá wá sí Òṣogbo orúkọ professor tó ń kó àwọn ikọ̀ sòdí tí wọ́n fi wọ́n gbà yẹn ni professor nantisi kayo ó ní ensemble ó ní àwọn orí department of dance ló ti ń ṣiṣẹ́ ní San Francisco State gbogbo àwọn tí wọ́n kó lẹ́yìn ìgbà yẹn wọ́n ṣeré ní UI wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n á sọ fún mi pé àwọn fẹ́ kí n wá sí San Francisco láti wá dá wọn lẹ́kọ̀ọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ aláwọ̀ dúdú wọ́n fẹ́ ní ìmọ̀ láti padà sí ẹsẹ̀ àárọ̀ wọn ó sì ń wáyàn tí ó fi ọ̀nà wọn láti dá wọn lẹ́kọ̀ọ́ kí òye kó lè yé wọn dáadáa báyìí láti bẹ̀rẹ̀ sí kọ̀lẹ́tà síra wa tá à ń ṣe gbàtásìkò tán tó bá lọ sí San Francisco òun ṣiṣẹ́ ní yunifásitì ó sì tún ní ibi tó ti ń ṣiṣẹ́ ní Center for Art òun náà ló mú mi lọ sí yunifásitì láti fi mí hàn pé ẹni tó wá láti Nàìjíríà ipò professor náà ni wọ́n fi mí sí hmm. odidi ilé ni wọ́n fún mi níbẹ̀ tí mo sì ń lọ sí campus láti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nǹkan tí ó kàn jẹ́ tá a lè sọ ni pé iṣẹ́ ọlọ́run àti àkọsílẹ̀ nítorí pé kì í ṣe pé certificate eh, phd eh, ma wọ́n ṣe gbà mí ìmọ̀ ìmọ̀ yẹn pé ẹni yìí ní ìmọ̀ nǹkan yìí dáadáa a sì lè kọ́ ọgbọ́n lára rẹ̀ a lè máa tap ká máa gba ìmọ̀ èmi kì í ṣe pé nígbà tó gba phd àbí àwọn yunifásitì fẹ̀ náà tí wọ́n fún mi ní associate staff kì í ṣe pé àwọn náà sọ pé kí n mú sàtífíkẹ̀tì wá ìmọ̀ àti gbogbo iṣẹ́ tí mo ti ṣe tí wọ́n rí pẹ̀lú ọpọlọ ọgbọ́n tọ́lọ́run pé ah, ẹni yìí ẹni tí èèyàn lè rí ọgbọ́n kọ́ lára ẹ̀ pé fàánù. bàbá tó fẹ́ bèrè ìbéèrè mi a fi mọ pàtàkì oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ káàárọ̀ oòjíire nítorí àwọn yẹn wípé wọ́n ti ń fi owó jẹ oyè yìí láyé òde òní yìí kí ni pàtàkì ẹ̀ àti wípé ìbéèrè kejì olú ọdẹ láyé àtijọ́ kò ń ṣiṣẹ́ tí ìdílé lásán lè jẹ jẹ́ irú àwọn ìdílé wọn gangan ló lè jẹ olú ọdẹ. ó fẹ́ jọra wọn orí oyè jagunjagun ni ààrẹ ọ̀nà kàkàǹfò gbogbo àwọn tó bá sì jẹ́ ìdílé ọdẹ jagunjagun ni wọ́n ológun ni wọ́n ọdẹ ni wọ́n àwọn ọdẹ ló máa ń sọ̀lù tí kì í jẹ́ kí olè ọjà òun bẹ́ẹ̀ bá sì wo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá ọdẹ ló tẹ̀wọ̀n tó torí àwọn alágbára àwọn ní àyà gbàgbà láti lè dojúkọ ogun àbí láti lè lé àwọn èèyàn burúkú kò ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọdẹ ló máa ń tẹ̀wọ̀n Ààrẹ Ọ̀nà Kakanfò oyè ọba ọba ló máa ń fi wọ́n jẹ wọ́n máa ń jagun fún ọba ni ọba máa ń rán wọn níṣẹ́ láti lọ jagun ó sì tún máa ń dáàbò bo ìlú gẹ́gẹ́ bí ìlú ọ̀yọ́ ọ̀yọ́ náà ni wọ́n ti sábà máa ń jẹ ààrẹ ọ̀nà kakanfò àwọn ìlú yòókù oyè ní olórí ogun máa ń jẹ bíi jagun balógun mọ́ ọ̀yọ́ ààrẹ ọ̀nà kakanfò ló máa ń jẹ. ló máa ń jẹ a sì máa ṣe ìṣàkóso lórí ìlú náà dáàbò bò bàbá jẹ́ ká wá mo lọ sínú ihò lílò nítorí bí a ṣe ń dàgbà bọ̀ gbàmí ìta bá lọ sí òde a rí pé ọmọ obìnrin mi bẹ́ẹ̀ àwọn sọ pé àwọn màmá wa kọ̀ọ̀kan tí a tún bá ní gbólóhùn díẹ̀ wọ́n ní pé obìnrin ló bá lò tò láyé àtijọ́ wọ́n sì ní wọ́n máa fi ṣe ìdánilẹ̀ ọ̀fẹ́ ọ̀gbìdọ̀ lókùnrin bàbá máa ní láti fẹ́ lọ pàtàkì lílo ilẹ̀ kẹ̀ṣẹ́ àkọ́ṣẹ́ àlè lo ilẹ̀ kẹ̀ṣá lásán pápá jùlọ nípa àwọn eré Yorùbá tí a máa ń wò a máa rí pé tó bá fẹ́ ṣe àjọ̀dún omidan ọmọ máa lo ilẹ̀kẹ̀ wọ́n á fi ilẹ̀kẹ̀ síwájú orí wọ́n á fi sẹ́sẹ̀ wá ní wọ́n jó níwájú ọba ìjẹ́kí òun kọ́ tí pípa wá sọ̀rọ̀ láti fi wa lẹ́kọ̀ọ́ bàbá a tún fẹ́ bèrè nípa lílo ìlẹ̀kẹ̀ nílẹ̀ karùn-ún òjèwì nítorí pé àrùn gbéláyé òde òní yìí oníkàlùkù ṣà ń lo ìlẹ̀kẹ̀ ṣá bá a bá lọ bí òde obìnrin mìíràn fi ìlẹ̀kẹ̀ sọ́wọ́ ọ̀tún àfi sósì àfi sẹ́sẹ̀ bẹ́ẹ̀ tá a bá tún ní ká wá mú padà sínú ilé Yorùbá alágbèlówó tá a ti ń kọ́ ìtàn nípa àṣà wa a rí i pé wọ́n máa sọ wípé obìnrin á máa lo tòbí sí mú wọ́n fi ìlẹ̀kẹ̀ síwájú orí láti jóni wájú ọba pé èyí ló fi ṣe àmì ìdánimọ̀ ẹ̀ fún wọn wípé omidan ni wọ́n ìjẹ́ bàbá kí lè fẹ́ bá wa sọ lórí láti fún wa lẹ́kọ̀ọ́. ìlẹ̀kẹ̀ ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lo ìlẹ̀kẹ̀ wọn ò mọ ìtumọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe gbogbo èèyàn ní lílo ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ sì jẹ́ ìdánimọ̀ ìlẹ̀kẹ̀ kọ̀ọ̀kan ló ní nǹkan tó dúró fún àwọn omidan obìnrin máa ń lò lẹ̀kẹ̀ láti fi ṣọ̀ṣọ́ pápá bèbè ìdí ìdí lobìnrin máa ń lò lẹ̀kẹ̀ sí láyé ìjọ́un láti fi ṣoge ìlẹ̀kẹ̀ ọrùn àbí ìlẹ̀kẹ̀ ọwọ́ tí obìnrin kì í bá ṣe ayaba tí kì í ṣe olórí kò lè lo ìlẹ̀kẹ̀ tí kì í ṣe joyè ṣùgbọ́n ó lè lo ìlẹ̀kẹ̀ sídìí gbogbo obìnrin ló lè lo ìlẹ̀kẹ̀ sídìí kì í ṣe gbogbo obìnrin ló máa ń lo ìlẹ̀kẹ̀ sí ọrùn tó ẹ máa wọn ọmọkùnrin náà kì í ṣe gbogbo ọkùnrin ló lè lo ìlẹ̀kẹ̀ sọ́rùn àbí sọ́wọ́ gbogbo ìlẹ̀kẹ̀ kọ̀ọ̀kan ló sì ní dídánimọ̀ rẹ̀ wọ́n sì lórúkọ iyùn wà ń ṣẹ̀gí wà ń bẹ̀ wà ń bẹ̀ fún wà ń bẹ̀ wà ń bẹ̀ oyindẹ wà ń àwọn òrìṣà gangan àwọn ní ní gbogbo ìlẹ̀kẹ̀ òrìṣà kọ̀ọ̀kan nílẹ̀ yorùbá wọn lọ ní ìlẹ̀kẹ̀ ló fi jẹ́ pé àwọn olóòṣà máa ń fi ìlẹ̀kẹ̀ òrìṣà láti fi ṣe àmì wọn lẹ́yìn òrìṣà àwọn ọba àti ìjòyè adé là á fi mọ ọba ìlà fi mọ àwọn ìjòyè àwọn tó ń ṣe kọstumíà àwọn míì wọn ní ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ nǹkan tá à ń sọ yìí láti fi wọ́n kàn kà sí nǹkan ọ̀ṣọ́ wọn mọ ẹni tó yẹ kó lò àbẹni tí ò yẹ kó lò àwọn kan fi ń ṣe ọ̀ṣọ́ ni wọ́n rò pé ọ̀ṣọ́ ló wà fún ǹjẹ́ bàbá ẹ fẹ́ kí túbọ̀ àfi ìmọ̀ lélẹ̀ lórí àwọn eré Yorùbá ẹ mọ̀ pé a ti ń kúrò lórí eré ìgbàlódé àwọn Yorùbá náà ti ń padà láti ya ìtàn wa ǹjẹ́ kí lè fẹ́ sọ nípa àwọn costume tí wọ́n lò láti fi ya àwọn iṣẹ́ yìí ṣé ó gbé àṣà wa ga àbí ọ̀tọ̀ nìkan tó tún sọ nípa àṣà wa àti pé wọ́n ti bẹ̀rẹ̀ sí nílò idà sword bí àwọn Chinese ṣé Yorùbá náà máa ń fi sword wọ́n fi ń jagun ni àbí ìbọn náà máa ń lò. Yorùbá máa ń lo ìbọn wọ́n lo apọ́ wọ́n lo ọfà wọ́n lo àkàtàǹkó idà náà wà nù tí Yorùbá máa ń lò ṣùgbọ́n kì í ṣe lóye táwọn Chinese ń lò àwọn tó bá fẹ́ ṣe eré tó jẹ mọ́ jagunjagun ó yẹ kán ṣe ìwádìí kán wádìí nǹkan táwa ń lò nílẹ̀ wa kán mọ̀ mọ̀ ṣe àmúlùmálà China ò lo nǹkan tiwa àwa náà láti ṣe àwárí tá a bá fẹ́ ṣe nǹkan báyìí báwo náà bàbá wa ti ń ṣe àìsí ìwádìí tó jinlẹ̀ ló fa àmúlùmálà táwọn èèyàn ń ṣe bí Chinese tó sọ yẹn àwa náà ní gbogbo nǹkan a ní ìlànà a ní apó a ní ọrùn a ní àkàtàǹpó a ní idà tó tán fi ń jagun bẹ́ẹ̀ náà ní asọ́rọ́ a ní kànga tán fi ń jagun nílẹ̀ Yorùbá ṣùgbọ́n nígbà tí ọ̀làjú ti dé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ni ó ṣòro láti rí wọ́n tẹ̀yàn bá sì tẹpẹlẹ tó bá fẹ́ rí wọn á ṣàwárí wọn tó ṣẹlẹ̀ nìyẹn. ǹjẹ́ kí a wá lè sọ pé wọ́n dá àwọn ogun lẹ̀ ní ayé ìgbàanì tí ó fi wá di pé àwọn ń jagun kí ló dá ogun lẹ̀ gbọ̀ngàn nítorí àwọn ìtàn tí à ń rìn sìn ogun ẹ̀ padà sí bí ogun ogun àti òmìnira. ìtẹ̀gàba lórí ẹni máa ń dá ogun sílẹ̀ kò yẹ kí ìlú kan kó máa yan ìlú kejì jẹ ó máa ń fa ogun àwọn kan sì wà tó jẹ́ pé ogun ni wọ́n fi ń ṣe òwò ṣe àwọn ajagunta tó yẹ pé níbi èrè ogun làwọn ti ń jẹ tó ti mu wọ́n máa wá ibi tí wọ́n ti gba ogun torí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ojúṣe ìlú kọ̀ọ̀kan ni láti ṣe ogun ọ̀jàlú sílùú wọn láti dáàbò bo ìlú wọn torí kò sí wọn ní jíjàlú ogun ọ̀sẹ̀ rí àìjàlú ogun òṣùwọ̀n ibi tó gun bá jà báyìí ọdún mẹ́wàá àti padà bọ́ sípò wàhálà ni èèyàn kù dúkìá ọ̀ṣọ̀fò láti lè wá pé gbogbo àwọn nǹkan padà kó rọrùn torí bẹ́ẹ̀ a kì í pe ogun gbogbo nǹkan tó bá lè fa ogun àwọn èèyàn máa ń ṣọ́ra fún ètùtù tó ń ṣe nílùú torí pé ogun máa wọ̀rù ni ogun à ń pààyàn àti ogun àjàkálẹ̀ àrùn ogun tá a lè fojú rí ogun tá a lè fojú rí ìdí rẹ̀ tó fi jẹ́ pé ìlú kọ̀ọ̀kan àwọn ọba wọ́n máa ń ní ètùtù láti dáàbò bo ìlú wọn lọ́wọ́ àwọn nǹkan yìí fa ọdún ìbílẹ̀ tó máa ń ṣe tán lè ní wọ́n sì irú sì máa ń ṣe ibì kan wà tó yẹ pé wọ́n gbọ́dọ̀ ṣe ogun máa ń wọ̀ bẹ̀ ogun ọ̀dàlú wọ́n gbọ́dọ̀ níbi tí wọ́n ti máa ṣe bàbá atúbọ̀ kọ̀ọ̀kan wọn ní orí kádùn ewu tún ní àjọ̀dún orí kádùn nítorí awé àwọn àjọ̀dún kò àmọ́ kò ní wa pé. nígbà tí pè ní orí kádùn ní ọjọ́ ìbí ọjọ́ tá a bí yẹn pé a kà láti ìsìn a kà títí di ọdún yìí ó pé ọdún kan orí kádùn pé orí ràn wá lọ́wọ́ títí láti tún pé ọdún kan lọ́dún yìí là ń pè ní orí kádùn. bàbá jẹ́ ká wá lọ sí ìfìyà gbogbo wa la ti ń ṣẹ̀ṣọ́ o obìnrin náà ti ń dé fìlà sórí àti rìn pápájọ làwọn àwọn àtàwọn ọmọ èkó a máa ń dé fìlà àmọ́ nílẹ̀ yorùbá yorùbá òfin dédé múra láì ní ìdí àmọ́ ṣé lè bá wa sọ nípa ìlà dídé àti ìrìn fún àdúgbò máa dé fìlà sọ. ẹ gèlè lóbìnrin ń wé wọn ní àlù lẹ̀kẹ̀ oyún òye ọkùnrin bí ọkùnrin wa múra kó lóun lóyún ní ìsìn fìlà ọkùnrin ló ní fìlà gèlè obìnrin ló ní gèlè oge àìmọ̀dí tàbí ká mọ̀mọ̀ túmọ̀ nǹkan tí lọ́pọ̀lọpọ̀ orí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì náà tí wọ́n ń dá dànsíkè dànsíkè àwọn ọkùnrin wọ́n tún sọnà sí àwọn oge làwọn rò pé àwọn ń ṣe fún ọmọ túmọ̀ rẹ̀ ọkùnrin ló ní dànsíkè ọkùnrin ló lágbádá àwọn obìnrin náà ní aṣọ tí wọn lóríṣiríṣi nílẹ̀ kán rorò kán sọ kájà kán wé gèlè kán sọ tó tóbìnrin nìyẹn. àti tí ń lọ ọ̀pá náà ǹjẹ́ láyà àtijọ́ ọba ló máa ń lo ọ̀pá ọba àti ìjòyè ló máa ń lu ọ̀pá ìjòyè lẹ́tọ̀ọ́ láti lu ọ̀pá ọba náà lẹ́tọ̀ọ́ láti lu ọ̀pá. ẹ àwọn oníkàsí fásitì ni wọn ò mọ túmọ̀ rẹ̀ wọn bá mọ túmọ̀ rẹ̀ wọn mọ̀ pé pàápàá àṣà wa a gbọ́dọ̀ lè lò ó ká má fi wọlẹ̀ ẹni tó bá yẹ kó yẹ kó yẹ nǹkan a gbọ́dọ̀ fi síbẹ̀. ọdún adékọlá ó ṣe eré kan ní ẹnìjọ́ mẹ́ta yìí wọ́n pè é ní làkàtà àmọ́ eléyìí ṣe àfihàn ọmọọba tó jẹ́ wípé wọ́n gbìyànjú láti pa nítorí pé wọ́n sọ fún wọn wípé wọ́n ba ìlú òun jẹ́ wọ́n ja ìlú òun lélẹ̀ wọ́n pa àwọn èèyàn wọ́n yìí nìkan lò wọlé wọ́n ṣe ń gbogbo fún wọn kò léwu àmọ́ arákùnrin tó fẹ́ ṣe ọmọọba níjàmbá yìí wá wọn ti wípé babaláwo tó ṣe òògùn fún òun sọ wípé tí ẹnikẹ́ni tó bá fẹ́ pa tí ò bá rí pa orí tí ìyá rẹ̀ bá wà láyé ó ní kó pa ìyá ẹ̀ àmọ́ èyí rú wa lójú lọ́pọ̀lọpọ̀ nípa ìgbà tí wọ́n lọ́gbọ́n tí wọ́n pa ìyá ẹ̀ tán ni wọ́n rí ọmọ mú ìjẹ́ ìwọ̀n kòwó gan-an náà ló wà láàrin ìyá àti ọmọ tó fi jẹ́ wípé ìgbà tí wọ́n mú ìyá tán tí wọ́n pa ìyá wọ́n tó lọ́mọ nìkan. ìyá ọmọ lòògùn ọmọ ó rí i pé wọn tó bá fẹ́ ṣe oògùn fún yẹn wọn kì í béèrè orúkọ bàbá pé ọkọ rẹ ti jẹun ìyá ni elégbè ọmọ wọn ìbéèrè pé bàbá lágbájá ọmọ lágbájá orúkọ ìyá ìlú máa dá torí bàbá lè pé mẹ́jọ mẹ́wàá tó ṣùgbọ́n ìyá kò pé méjì ìyá ni alábàárò ọmọ ìyá ọmọ náà ní jẹ́ kó yá ọmọ ìyá ọmọ ní dáàbò bo ọmọ ìyá mi wà tó jẹ́ pé tí ọmọ ẹ̀ bá wà níbì kan ibikíbi tó bá òun yóò máa ṣe aláàbò rẹ̀ tí òun jẹ́ kí ọwọ́ lè tẹ ọmọ yẹn táwọn yẹn bá wá rírú àṣírí bẹ́ẹ̀ wọ́n lè jọ pé ìyá rẹ̀ ní nǹkan tó fi ń dáàbò bọ́ wọn orí ìyá rẹ̀ ní òun jẹ́ òkú wọ́n lè àṣírí títú nípa kí wọ́n mọ ìpìlẹ̀ yẹn nípa àwọn nǹkan báyẹn bá fẹ́ kí bá a sọ̀rọ̀ nípa orí nítorí wọ́n máa ní pé orí ẹni náà bá bọ̀ káàkó ìjà sílẹ̀ ǹjẹ́ kí la fẹ́ sọ nípa bíbo orí orí bíbọ nínú àṣà ilẹ̀ Yorùbá. orí bíbọ ṣe pàtàkì orí orí nìkan ni kì í fèèyàn sílẹ̀ gbogbo nǹkan yòówù téèyàn bá ń ó lè padà lẹ́yìn orí ọmọ padà lẹ́yìn gbogbo orí àpérè àtètè nírẹ àtètè orí ló máa ń gbé èèyàn pé èèyàn lágbájá ó kọ́lé orí ni èèyàn ṣàdúrà ó gbà orí ni orí ṣe pàtàkì ní gbogbo òṣàtà nílẹ̀ Yorùbá orí ló ṣe pàtàkì jù kí kòrónà àbáwáyé òun náà ni àbárọ̀ ìdí rẹ̀ ni ta ṣe ń bọ orí rẹ̀. bàbá a rí i pé ayé ọdún Ọ̀ṣun Òṣogbo ó ti di nǹkan tí UNESCO tí wọ́n ti gbà á kò sí ẹni tí ó wà ní ilé ìgbẹ̀ yìí tí ò lè sọ wípé wọn mọ̀ kankan nípa ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo mo máa rí i pé látìgbà tí ẹ ti ṣe àkóso lórí ọdún yìí ó di ètò tó tàn káàkiri àwọn yẹn máa ń kúrò láti ìlú kan sí ìkejì láti ilẹ̀ wa àti ìlú òkè òkun wọn máa wá àkún tìbà bàbá báwo lẹ ṣe ṣe gbogbo àti wípé gẹ́gẹ́ bí àwọn ọba ìlú Òṣogbo kí ni pàtàkì ọdún Ọ̀ṣun Òṣogbo àti wípé àwọn fẹ́ràn ọdún ìgbà yìí àwọn yẹn máa sọ wípé Ọ̀ṣun ọlọ́mọ ìlú wọn pé káwọn wájú rẹ̀ nítorí àṣà wa yìí kò gbọdọ̀ kó sì kó láéláé. ẹ Ọ̀ṣun jẹ́ òòṣà tó gbajúmọ̀ tó pàtàkì ìlú Òṣogbo tí gbogbo èèyàn ń wá láti wá iṣẹ́ tí Ọ̀ṣun ń ṣe nínú ìgbésí ayé rẹ̀ àti nínú ìlú ìlú yìí nígbà tí ogun Fúlàní fẹ́ wọ ìlú Ọ̀ṣun kó ipa láti dá àwọn ogun Fúlàní padà tí kò jẹ́ kí wọ́n lè wọ ìlú yìí ó ń fún àwọn àgbẹ̀lẹ́bùn ọmọ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fáwọn èèyàn wá lọ́tọ̀ lọ́sẹ̀ gbogbo nǹkan tí wọ́n ń tọrọ ń bẹ̀ wọ́n ń rí díẹ̀ ni àwọn tó ń ṣẹ̀dá àwọn àgbà wọ́n ti jẹ́jẹ́ pé tó bá ti ń dáàbò bo ìlú yìí o tó ṣe é ṣe àwa náà máa kó ìsìn láti wá máa fi dúpẹ́ lọ́dọọdún láti wá máa yin Ọ̀ṣun tí à ń fi ṣe lọ́dọọdún rẹ̀. àbá fún ẹni tí láti fi ṣe àṣekágbá gbogbo kẹ́ni tó mọ̀ wípé bí òun ṣe ń lo ayé òun kò yí òun tó láti bẹ̀fẹ́ lọ́wọ́ pé kí ayé rẹ̀ kó bẹ̀rẹ̀ ní ìtumọ̀. ẹ ẹni tó bá tí ilé ayé rẹ̀ ò bá gún tó kó lọ́ọ́ tẹ̀fá ó já kó wá babaláwo tó bá mọ padà dá ká tẹ̀fá fún un kó ṣe àjò yóò ní ìyípadà dáadáa tẹ́ bá ti tẹ̀fá yóò máa bá wáyé rẹ̀ yóò máa yẹ wọ̀ yóò máa ru aṣọ tó yẹ kó máa wọ̀ yóò máa ru obìnrin tó yẹ kó fẹ́ tàbí ru ọkọ tó yẹ kó ní yóò mọ oúnjẹ tó kò gbọdọ̀ jẹ tàbí oúnjẹ tó yẹ kó máa jẹ náírà dọ́là kí wàá gbogbo wa kí a padà sí ẹsẹ̀ àárọ̀ kí a má tijú ṣe nǹkan àbínibí wa kò yẹ ká lè tijú orí orílẹ̀ tí ò bá máa ṣẹ̀ṣẹ̀ tiẹ̀ ìṣe oníṣe ni ó máa ṣe ìwà oníwà ni ó máa wò àgbàwọ̀ ṣòkòtò bí ò bá fúnni lẹ́sẹ̀ yóò ṣòwò lórúkọ rẹ́gírẹ́gí ni tẹ̀lé ìbánilára jọ ṣe wá ló yẹ ká máa ṣe. kí lè fi sọ fún nàìjíríà láti jẹ́ kí orílẹ̀-èdè kó dára pẹ̀lú pé bí wa ṣe ń lọ àmọ́ pé yóò dára tó bàbá kí ni solution sí ọ̀rọ̀ nàìjíríà fún àṣekágbá kí la lè ṣe tí ilé yútùbà tó ti ṣe táwọn ọmọ wa náà jà pamọ́. ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni tàbá fẹ́ kí nàìjíríà ò dáa tàbá a máa dárúkọ ìjọba ìjọba òkè ta ní jẹ́ ìjọba ṣe béèyàn náà ni ipò tó bá yan kálukú wa sí ká ṣe ojúṣe yẹn dáadáa bàbá ti ń ṣe tí wọ́n bá gbé owó sí ẹ̀ka kan tí wọ́n bá ní ká fowó ṣe yẹn ká fi ṣe fún àǹfààní gbogbo aráàlú káwọn kan mọ́ péjọ láti náwó òun ẹni tí ẹ bá sì gbéṣẹ́ fún ẹ bá gbé kọńgílá bó ṣojú ọ̀nà ni kó ṣe é tọkàntọkàn gbogbo wa náà lájọ gbádùn rẹ̀ bàbá ti ń ṣe léyìí àǹfààní gbogbo wa náà wọ́n ní ẹ tó pé ká yé ó dùn kí nìkan ni ó jẹ ìṣòro tó o kò ní jù báyìí lọ ní ìkànnì ìlẹ́fọ̀ tìrì pẹ̀lú bàbá àràbà tìlú Òṣogbo bàbá mi Ọ̀yẹ̀mí Olóògùn ìbọn èmi náà wà dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fún wa ní àǹfààní láti pàdé wọn nítorí àwọn tí ń wọn láti ìgbà wa àmọ́ Elédùmarè jẹ́ kí ó ṣeé ṣe fún wa láti jókòó pẹ̀lú bàbá àràbà lọ́jọ́ tí òní mo lérò pé ẹ ti rí ọgbọ́n pàtàkì kan nínú nǹkan tí a mú fún láti kọ́ ní ìlú Èkìtì wọ́n ní pé kí a má fi ọwọ́ da ìṣẹ̀ṣe nítorí pé ìṣẹ̀ṣe làgbà.